ẹ kú dédé àsìkò yìí gbogbo ojú tó ń wò wá káàkiri àgbáyé láìdé góòlù ló kọ tèmi ìmìlẹyà góòlù bàbá òǹkà mo kí yín káàbọ̀ sórí ètò yín ètò wa kò mú òkun ní pápápá ọdẹ akéwì. mo kí gbogbo ojú tí ń wò wá mo kí gbogbo etí tí ń gbọ́ wá hmm. ẹ kú ìfọmọnìyàn sí ẹ àsìkò yìí. gbogbo wọn náà ni wọn ń gbọ́ ká ṣe kí náà ní gángangan bí ìgbà táwọn ará bíbá wúre ọ̀rọ̀ tó ń jà àrùn ìrìn nílẹ̀ náà ni ọdẹ ọ̀rọ̀ ìṣèlú náà ni ká wá lọ sàn án sọ́dọ̀ àwọn àríran wa hmm. àwọn pásítọ̀ àwọn wòlíì hmm, ẹ̀mí lomi mo fẹ́ sọ̀rọ̀ wọ́n ní mo rí nǹkan báyìí ló máa ṣẹlẹ̀ ṣáájú àkókò ìdìbò wọ́n ní aṣíwájú Bọ́lá Ahmed Tinubu wọ́n ní kò ní wọlé hmm. wọ́n ní tó bá wọlé báyìí nínú yàrá rẹ̀ wọ̀ ṣùgbọ́n gbà tí a dìbò tán tí àjọ elétò ìdìbò ilé wa tí wọ́n kéde aṣíwájú Bọ́lá Ahmed Tinubu gẹ́gẹ́ bí ẹni tó jáwé olúborí wọ́n bá yí ìlò dá wọ́n bá ní ah, bóyá kójú má bàa tì wọ́n ní àbí bákan wọ́n ní wọ́n ò ní gbéjọba fún ọdẹ ojú ò lè fún un. èmi tiẹ̀ máa ń wo kinní kan mm-hmm. èèyàn igò débi mọ́nà mọ́ mm-hmm. orílẹ̀-èdè ìlàwà táwọn kan fi sọ pé àwọn ló kàn pé tọ́lọ́ ní kí wọ́n wá darí tọ́lọ́ sì ti sáámi sí àwọn rí gbangba gbangba báyìí àbọ́lọ̀ mm. ń jókun àbọ́lọ̀ ń sọ mm. kò sí padà ṣẹlẹ̀ kò padà ṣẹlẹ̀ ni mo fi ní èèyàn ń gọ̀ débi ìmọ̀nà téèyàn bá ti ń sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí mm. tí ẹ̀ sì rí kọ́fin ó yẹ kí èèyàn tó máa kó àwọn ẹ̀kọ́ kan ń bẹ̀ pé lọ́run ìṣẹ́gbẹ́ bàbá ẹnìkan ìtẹ́mi wò ni pé ó yẹ kí àwọn ọmọ kẹ́kọ̀ọ́ irú àwọn ìran báyìí tí èèyàn ti bá ń sọ̀rọ̀ tí ń gba ipò ọlọ́run hmm, àwọn pí ọlọ́run ah, tí a bá jẹ́ dàbí agbẹnusọ ó tó ṣùgbọ́n nígbà tí bá ń sọ wípé ọlọ́run ti bóun sọ dandan ó sì hmm, gbọdọ̀ rí bẹ́ẹ̀ pé nígbà tí kọjá yìí. ọ̀dà kébì yẹn já tó fojú ìlú bóyá ká pè lójú lábẹ́ ìlú tán hmm. àwọn tí wọ́n ń tẹ̀lé àwọn olùṣọ́ àgùntàn yìí nínú ilé ìjọsìn wọn ojú wo ni wọ́n fi wo àwọn tí wọ́n tẹ̀lé yìí nígbà tí ìran tí wọ́n rí tí ò padà wá sí ìmọ̀ṣẹ́. tẹ́mi ṣàkíyèsí ni pé èèyàn máa kọjá bójú ẹ̀sìn làmọ́ ohun wo òkè tẹ́kọ̀ náà jiyàn hmm. ṣùgbọ́n ẹnu sáré ní ọgbà ọdún irú àwọn èèyàn báyìí ìmọ̀ tí wọn ò ní tàbí òye tí wọn ò ní kò jẹ́ kí wọ́n lè máa tí ọ̀tọ̀ yàtọ̀ sí ntọ̀tọ̀. bóyá ibi tí wọ́n wò báyìí ibi yá wọ́n dúró kélé tí wọ́n tún rán mọ́nu yìí káwọn òbí tó máa tó máa bá yàrá já nítorí wọ́n sọ pé ah kò sí bọ́n ṣe fẹ́ ṣe kò sí lábẹ́ àkóso bó ṣe lè wò kórí Buhari ò lè gbéjọba lẹ̀ fún Tinubu tí Buhari bá gbéjọba lẹ̀ fún Tinubu bí àṣà bàbá kan á ní àlùbáàsì wò lè fẹ́ fún wa. ìjẹ́mi owó ni wípé irú wọn ò ṣẹ̀ṣẹ̀ wà hmm a ti rí kinní kan òṣòdì rí a ti rí kinní kan gègé rí oríṣiríṣi ẹlòmíì tí ẹ wọ ṣoṣo tó ní òun gan-an lọ́lọ́run tí ọ̀yẹ́ kí wọ́n máa sùn. tí wọ́n sì ń bí tó ní òun tí ẹ òun ṣẹ̀ṣẹ̀ ti fi kan tóun ti wá lọ gbàdúrà tóun ti lọ gbàdúrà dé hmm. wọ́n á bí pé ń gbòòsè pé wọ́n lọ́dọ̀ ta ló tún lọ gbàdúrà fún sí. bí wọ́n bá dẹ́ ṣúgà yìí oníkóró yìí ah oníkè méje mo gbé wọn. èèyàn máa bíi mẹ́rin tí kan bẹ̀ tí ó gọ̀ hmm. ṣùgbọ́n nígbà tó ṣe pé ẹlòmíì kíyèsára irú wọn máa kíyèsọ́ràn ọ̀rọ̀ wọn hmm. ẹ̀dá ò yẹ kó gba ipò ẹlẹ́dàá god of man ni wọ́n ni àbí man of god. ìyẹn kò mú òkun o oníkàlùkù ló ti yọ tiẹ̀ ń bẹ̀. Ah, kò ní tẹ̀lé àwọn èèyàn lọlé pé báyìí ni kẹ́ ṣe máa wà báyìí ni kẹ́ ṣe máa ṣiṣẹ́ o. akọni ní jó kì í fúnni lẹ́sẹ̀ jó tiwa ní ká sọ àbí yorùbá tó ní bá a ah, là á kọ́ ni àìkọ́ ni bá a ṣe sọ. ìyẹn kò mú òkú o amúrílé nìyẹn o bá a là á kọ́ ni àìkọ́ ni bá a ṣe sọ ó ṣeé ṣe kéèyàn gun kí tán pàdé ṣègbè lórí ìlú orí bí ó ṣe já.